ìlọ́mbà ọ̀lẹ́rù mo wí ẹ̀rù kò sínú ọkàn mi torí Jehovah ń bẹ láàyè ẹ̀rù kò sínú ọkàn mi bàbá wa ó yá ó yá ó yá. owó ló bá ẹ lẹ́rù kó wí ẹ̀rù kò sí nínú ọkàn mi torí Jehovah ń bẹ láàyè ẹ̀rù kò sí nínú ọkàn mi. ọmọ ló bá ẹ lẹ́rù kó wí ẹ̀rù kò sí nínú ọkàn mi torí jìhóbà bí wà láàyè ẹ̀rù kò sí nínú ọkàn mi. ohun tá à ń sọ ni wípé má bẹ̀rù hmm. ọmọ ọlọ́run má bẹ̀rù ìdí mẹ́rin tó o fi gbọ́dọ̀ bẹ̀rù o la sọ fún ẹ̀yàn o láti lè mọ ọlọ́run tó ní o má bẹ̀rù ọlọ́run yẹn kì í ṣe kíni kì í kú hmm. kì í ṣá kì í parọ́ hmm. ó wà láàyè ohun tó bá sọ ó ní ipa àti agbára láti ṣe náà ó nílò láti wá gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ débi wípé wàá lè rí ohunkóhun tó bá fẹ́ lọ́wọ́ ẹ̀ láti gbà hmm. tó bá dẹ̀ máa gba nǹkan kan lọ́wọ́ Ọlọ́run a kì í fi ẹ̀rù gbà á hmm. ayọ̀ la fi ń fà láti inú kànga ìgbàgbọ́ hmm. ìyẹn ni wípé mo fẹ́ fún ẹ ní ohun mẹ́fà. Hmm tó gbọ́dọ̀ jó dá ọ lójú láti lè lé ẹ̀mí ẹ̀rù jáde láyé ẹ. Hmm. ohun àkọ́kọ́ ọlọ́run mọ orúkọ ẹ. ọlọ́run mọ orúkọ rẹ ó ní ohun àkọ́kọ́. bẹ́ẹ̀ ni sà Isaiah chapter forty three verse one mo fẹ́ fi múlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run kó lè yí ẹ dájú wípé ọlọ́run mọ orúkọ ẹ. Isaiah ibi tó ń gbé ọmọ àdírẹ́sì bẹ̀ ibi tó ń gbé ọmọ bẹ̀ orúkọ bàbá ẹ ọlọ́run mọ̀ tìyá tó bí ẹ ọlọ́run mọ̀ Isaiah forty three verse one ẹ kà fún àmà. Isaiah orí kẹtàléní ogójì láti ẹsẹ̀ kínní. Yes. Ṣùgbọ́n nísinsìnyí. Ṣùgbọ́n nísinsìnyí. Báyìí ni Olúwa wí. Báyìí ni Olúwa wí. Ẹni tí ó dá ọ Jákọ́bù. Ẹni tí ó dá ọ Jákọ́bù. Àti ẹni tó mọ̀ ọ́ Ísírẹ́lì. Àti ẹni tó mọ̀ ọ́ Ísírẹ́lì. Má bẹ̀rù. Má bẹ̀rù. Nítorí mo ti rà ọ́ padà. Nítorí mo ti rà ọ́ padà. Mo ti pè ọ́ ní orúkọ rẹ. Mo ti pè ọ́ ní orúkọ Excuse me sir, Olúwa mo orúkọ yín. Hmm. sir ní ọjọ́ kan afẹ́ṣe ìṣọdún lágbàgbà kan àwa ti gba àwẹ̀ àti gbàdúrà olúwa ṣèyanu olúwa ṣèyanu olúwa ṣèyanu ọlọ́run dẹ̀ lọ sí ìlú lẹ́kì hmm. ó dẹ̀ lọ bá ọkùnrin kan sọ̀rọ̀ hmm. ó dẹ̀ ní kó máa bọ̀ ní ìlú àkúté hmm. ẹni tí mi ò rí rí láyé tí àwùjọ pàdé rí. hallelujah. gbogbo ohun tá a nílò fún ìsọjí yẹn bàbá yẹn dẹ̀ kó wa ó kó wa báyìí ó dẹ̀ padà lọ bàbá ẹ fún ọ̀fọ̀ nọ́mbà yìí ó ní rárá olúwa ló ní kí n kó wa ó dẹ̀ bàjẹ́ lọ. ìyá ni wípé kò sí ohun tí ẹ̀dá wá láyé ó wà lọ́wọ́ ọlọ́run hmm. ohun tí mò ń sọ fún ẹ ni wípé ọlọ́run mọ orúkọ ẹ bàbá yẹn ó dẹ̀ kó gbogbo ohun ìsọjí yẹn wá ó dẹ̀ fi kólẹ̀ ó dẹ̀ padà bàbá ẹ̀ fún wa nọ́mbà yìí onírọ̀ ó dẹ̀ ṣòun tọ́lọ́run òun ni wípé gbogbo ìbùkún tí ọlọ́run ní fún olúkálùkù ó lórúkọ ẹ̀ lára ẹ̀ ó hmm. gbàdúrà ẹni tó lè ṣàmì lórúkọ olúwa gbogbo lóore àtàláàánú àti olùrànlọ́wọ́ tó jọ kó ṣe é lóore nínú oṣù kẹfà yìí tó bá ṣe àmì tó le wọ́n máa wá ẹ rí. àmín jésù kristi. wọ́n ní lórúkọ jésù wá wá ọ rí. àmín jésù kristi. ni wípé ọlọ́run mọ orúkọ ẹ hmm. bẹ́ẹ̀ ni ó kejì ni wípé ọlọ́run fẹ́ ja ìjà yẹn fún ẹ o ò lè dá ìjà yẹn jà. Hmm. ogun ayé kì í ṣe ohun tí ènìyàn kan dá hmm. bẹ́ẹ̀ ni sà ilé ayé tá wáyé ogun ni ogun tó dẹ̀ tó le gidi gan ni o gbọ́dọ̀ múra láti lè jagun nínú àwẹ̀ àti àdúrà hmm. o gbọ́dọ̀ múra láti lè jagun nínú ọ̀rọ̀ Ọlọ́run inú ìwé exodus orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìnlá exodus fourteen fourteen ẹjọ́ bá mi kà á. Exodus. Ọlọ́run fúnra ẹ̀ ló sọ pé ó ní ìwọ ó ní fi ogun yìí lẹ̀ fún mi jẹ́ kí n jà ogun yìí kì í ṣogun tiẹ̀ gbogbo èyí tó ń sá kiri tó ń sunkún ẹkún kọ́lọ́rọ̀ ẹ̀kọ́ má bẹ̀rù. Nítorí tí Olúwa yóò jà fún yín. Olúwa yóò jà fún ọ kí ẹ̀yin kí ó sì pa ẹnu yín mọ́. ìwọ kò ṣe kí ni kò pa ẹnu ẹ mọ́ gbogbo kọ́ńpléènì tó kọ́ńpléènì tó ṣe àmọ́mọ́ you are grumbling and murmuring ó ń kọ́ ló nílò gba ọlọ́run yìí gbọ́ má bẹ̀rù dẹ̀ mọ̀ wípé ó fẹ́ ja ogun ayé ẹ fún ẹ hmm. ó fẹ́ fún ẹ ní ìṣẹ́gun bẹ́ẹ̀ ni ọlọ́run ká lára ẹ̀ ó fẹ́ jà ìjàyẹn fún láti fún ẹ níṣẹ́ mo gbàdúrà lórúkọ olúwa ìwà ìyá tó wọ̀ mí ìwà bàbá tó gbà mí ogun tó jàjàjà lórí ọmọ tó fẹ́ bọ́ sí òfò yìí lórúkọ jésù ọlọ́run gba ogun ẹja. àmín lórúkọ jésù. ọlọ́run yóò fún ẹ ní ìṣẹ́gun. àmín lórúkọ jésù. ohun kẹta tó fi gbọ́dọ̀ bẹ̀rù ni wípé ọlọ́run tá à ń sọ yìí ó ń ro èrò rere nípa tiẹ̀ ọlọ́run tí à ń sọ yìí ó ń ro èrò rere nípa tiẹ̀ nípa tiwa náà. gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ ọlọ́run ọlọ́run ro èrò rere nípa tiwọn. inú ìwé sáà one thirty nine. orin dáfídì. bẹ́ẹ̀ ni verse nineteen. Hmm. psalm one thirty nine for verse nineteen. ọlọ́run ní àwọn èrò tó dára nípa tiẹ̀. ó ronú ohun tó dára nípa tiẹ̀. ọlọ́run hmm. ìbá jẹ́ pa ènìyàn búburú. Ah ní tòótọ́ nítorí náà kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ọkùnrin ẹ̀jẹ̀. ó ní èrò tó dára fún ọ hmm. ẹ wo Jeremiah twenty nine verse eleven fún mi. Jeremiah bẹ́ẹ̀ ni Jeremiah twenty nine eleven ó ní mo mọ ìpè àti èrò tí mo ní fún ọ kì í ṣe ti bí fún rere ni he has good plans for you ohun tó dára nípa ti ẹgbẹ́ náà orí kọkàndínlọ́gbọ̀n bẹ́ẹ̀ni ẹsẹ̀ kọkànlá ẹsẹ̀ kọkànlá nítorí èmi mọ̀ èrò tí mo rò sí yín mo mọ̀ èrò tí mo ń rò nípa yín ni olúwa wí ni olúwa wí àní èrò àlàáfíà èrò àlàáfíà kì í ṣe fún ibi kì í ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ah, ah ẹni tó ń ro ibi sí ẹ ẹni tó ní kó kú lójijì ẹni tó ní kó sọmọ nù ẹni tó ní kó sọjà nù ẹni tó ní kó sọwọ́ nù tó bá ṣe àmì tó lẹ lórúkọ ní àrùn gbàgbára lọ. àmì lórúkọ Jésù Kristi. ó ní mo mọ èrò tí mo ń rò nípa ti hmm. èrò rere hmm. èrò àlàáfíà hmm. láti mú àwọn ohun tó dára nù láti mú wá sí ìmúṣẹ má ronú mọ́ má mọ́ òtún orí náà kí ẹ ṣe àgọ́ àgọ́ àyẹn mo tún fẹ́ pè ẹ́ lẹ́lẹ̀ mo tún pè ẹ́ ìwọ tó ń gbà gbogbo yìí tẹ ẹ wá títí tó kọjá lọ ẹ gbogbo àwọn ìyanu lálẹ́ ẹ àwọn ẹ̀rí tó ń ṣe mo tún pè yín báyìí gbogbo ibi tó ti ń gbọ́ mi ibi tó bá ti ń gbọ́ mi the last three days ọjọ́ kẹtàkẹtà tó kẹ́yìn oṣù. tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni oṣù júùnù tá a wà yìí twenty eight twenty nine thirty. Hmm. twenty eight twenty nine thirty láti aago mọ́kànlá òru títí di aago mẹ́ta àwẹ̀ àdúà àti ọ̀rọ̀ ọlọ́run ni. bẹ́ẹ̀ni. mú ìgbàgbọ́ dání máa bọ̀ má bẹ̀rù àkórí tó a fẹ́ gbàdúrà náà lé ní má bẹ̀rù. má bẹ̀rù. bẹ́ẹ̀ni. má bẹ̀rù gbogbo nǹkan tó ń lò ní bẹ̀rù. ìpolódà ti fẹ́ ṣẹlẹ̀ twenty seven stroke twenty nine fọlọ́runṣọ́ ìbíkúnlé street kọ àdírẹ́sì yẹn sílẹ̀ twenty seven stroke twenty nine fọlọ́runṣọ́ ìbíkúnlé street ní ìlú heritage estate ní àkúté tó o bá ti dé òjò òdùbágà òtí dàkúté tó bá jẹ́ pẹ́sìnìmà agége pẹ́sìnìmà ló gbàgbọ́ ó ti dá kútè ṣáàgùn àkútè sọ fún wọn pé òun lọ sí dolan heritage estate tó bá ti débẹ̀ lóun lọ dé spring church ṣáà sọ pé òun lọ sí church wòlíì wòlíì ọlápàdé wòlíì ọlálẹ́kan dé spring church wà á ti máa ráwọn èèyàn tó ti ń wa mọ́tò wọlé wà á ti máa gbọ́ orin ẹ̀mí tí gbogbo bẹ̀ tí wà á ti rí iná gbogbo bẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ wá kó wá gbàdúrà. kó gbàdúrà kó dẹ̀ rí ṣẹ́gun. kó rí ṣẹ́gun. babaláwo ò lè ṣe é. bẹ́ẹ̀ni. àfa èké ò lè ṣe é. bẹ́ẹ̀ni. wòlíì oníró ò lè ṣe é. bẹ́ẹ̀ni sà. ọlọ́run nìkan. ọlọ́run tó dá ayé àti ọ̀run tó ní ẹ̀mí gbogbo ènìyàn òun nìkan ló lè ṣe. so ohun tí mo ń bá ẹ sọ ni wípé ó ní èrò tó dára fún ọ ọlọ́run yìí ní èrò tó dára fún ọ ó ń kẹrin ó ní pé ó fẹ́ mú èrò tó dára ìwá sí ìmúṣẹ. ọlọ́run fẹ́ mú èrò tó dára tó ní fún ayé rẹ yẹn ọlọ́run fẹ́ kó ṣe kí ni o kó wá sí ìmúṣẹ. a wà nínú àgọ́ àdúrà lọ́jọ́ kan hmm. mo dẹ̀ rí Flag nàìjíríà wájú ọkùnrin tán hmm. fúláàgì nàìjíríà green white green bẹ́ẹ̀ ló lọ sọ fún mi pé mo ní èrò tó dára fún arákùnrin ní ìlú nàìjíríà hmm. excuse me sir ká tó wí ká tó fọ̀ wọ́n ṣe pè fún mínísítà nìyẹn. kí ni tí mo sọ ọlọ́run ní èrò tó dára fún ayé tiẹ̀ ibi àdúrà ibi àgọ́ ló ti máa mọ èrò tó ní fún ọ tó dẹ̀ máa tún wá sí ìmúṣẹ. ká wá sí ìmúṣẹ hmm. ènìyàn lè sọ fún un lérò tó dáa fún ọ kó já òkulẹ̀ àìmọye disappointment ọ̀pọ̀lọpọ̀ kan tó ń gbọ́ mi tó ń wò mí spirit of promise and pain ó da ayé ẹ láàmú. bẹ́ẹ̀ ni o. ẹ̀mí ìjákulẹ̀ hmm. àwọn tí wọ́n fẹ́ fún ẹ tó fẹ́ ṣe lóore olóore tó lọ rán sí ẹ tó bá rí ẹ báyìí inú màmá bí wọn nítorí pé hmm. wọ́n ti fi ẹ̀mí promise and pain sí ẹ lára wọ́n gbàdúrà ìdàgbà bàdà bàdó kàtà. lórúkọ jésù gbogbo ẹni tí ẹ̀mí ìjákulẹ̀ bá fi rà lórúkọ jésù ọlọ́run kò tú yín sílẹ̀. àmín lórúkọ jésù. ẹ máa rí ọ̀nà àbáyọ. àmín. kí ni ohun tí à ń sọ? ọlọ́run ní má bẹ̀rù. Hmm. má bẹ̀rù. bẹ́ẹ̀ni ìdí tó dẹ̀ fi ní kó má bẹ̀rù ni pé ó ní ìpín rere tó ní fún ọ tó dẹ̀ fẹ́ mú wá sí hmm. ìmúṣẹ. bẹ́ẹ̀ni ìkarùn òun ni ọlọ́run ààbò ẹ. ọlọ́run ààbò ẹ ọlọ́run ààbò wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́run ti panimọ́ tí kì í sùn tí kì í tọ̀. bẹ́ẹ̀ni o. Hmm. gbogbo ẹ̀dá aláyé ló ń sùn ọlọ́run nìkan ni kì í sùn. bẹ́ẹ̀ni ọ̀kan bá ló fẹ́ ṣe níbi lóru ọlọ́run wà láàyè ó mọ bó ṣe máa gbàgbára lọ́wọ́ ẹ̀ pété ọkọ bá dé lọ́sàn-án lòun dúró dì ọ́ ọlọ́run mọ bó ṣe máa mú pété ọkọ bá dé àárọ̀ lòun fẹ́ mú ọ ọlọ́run mọ bó ṣe mú ọlọ́run wà nìkan lọ́lọ́run tí kì í sùn. tí kì í sùn tí kì í tó gbé kábíyà ò sí. bẹ́ẹ̀ni ìdí tó ṣe gbọ́dọ̀ gbé ìgbẹ́kẹ̀lé lé ọlọ́run yìí nìyẹn kó dẹ̀ má bẹ̀rù ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ọlọ́run psalm sixty two orin dáfídì bẹ́ẹ̀ni orin dáfídì sixty two orí kejìléní to bẹ́ẹ̀ni verse six to eight hmm. psalm sixty two verse six to eight má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù bàbá má bẹ̀rù ó gbogbo tí èṣù fi ń fún ẹ lẹ́rù olúwa ní kí n bá wínú ayé ẹ lórúkọ mo sọ̀rọ̀ jáde lọ́jọ́ bí mo yí lórúkọ olúwa gbogbo ẹ̀mí ẹ̀rù nínú àgọ́ ara ẹ̀ lórúkọ jésù kristi ọ̀yà kò gbé mi. àmín jésù kristi láti ẹsẹ̀ kelo psalm sixty two. orin dáfídì orí kejìléní ọgọ́ta láti ẹsẹ̀ kẹfà òun nìkan ni àpáta mi òun nìkan ni àpáta mi àti ìgbàlà mi àti ìgbàlà mi òun ni ààbò mi òun ni ààbò mi a kì yóò ṣì mí nípò a kì yóò ṣì nípò. Nípa Ọlọ́run ni ìgbàlà mi. Nípa Ọlọ́run ni ìgbàlà mi. Àti ògo mi. Àti ògo mi. Àpáta agbára mi. Àpáta agbára mi. Ààbò mi sì ń bẹ nínú Ọlọ́run. Ààbò mi ń bẹ nínú Ọlọ́run. Gbẹ́kẹ̀lé. Gbẹ́kẹ̀lé. Nígbà gbogbo. Nígbà gbogbo. Ẹ̀yin ènìyàn. Ẹ̀yin ènìyàn. Tú ọkàn yín jáde níwájú rẹ̀. Ẹ tú ọkàn yín jáde níwájú rẹ̀. Ọlọ́run ààbò fún wa. Ọlọ́run ààbò fún wa. Ọlọ́run ààbò orí ẹ lórúkọ jésù ọlọ́run ààbò kó gba agbára yẹn àmì jésù kristi ọlọ́run ìdí tó fi gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ni pé òun ni ọlọ́run ààbò. òun ni ọlọ́run ààbò wa bẹ́ẹ̀ sà gẹ́gẹ́ bí ṣe wa àní nǹkan méjì tá a máa fi fún ọlọ́run lórí ètò ògo ìgbàlà bí òun ṣọpẹ́ mm. lórúkọ jésù kristi àtẹ̀mí àti yín orin ọpẹ́ sí ọlọ́run ọ̀gá àgùn kò ní kan lẹ́nu wa ó yá gẹ́gẹ́ bí ṣe wa ẹ jẹ́ àjọlọ gbádùn orin dr mrs esther ìgbẹ́kẹ̀lé.